ẹsẹ̀ ìkẹtàlá títí dé orí kẹfà ẹsẹ̀ ìkẹrìnlá. ó kà báyìí. nígbà tí joshua súnmọ́ jẹ́ríkò ó wo òkè ó sì rí ọkùnrin kan tí ó dúró ní iwájú rẹ̀ pẹ̀lú idà ní ọwọ́ rẹ̀ joshua sì tọ̀ ọ́ lọ ó sì bíi pé ǹjẹ́ ìwọ wà fún wa tàbí fún ọ̀tá wa kì í ṣe fún èyíkéyìí ó fèsì ṣùgbọ́n gẹ́gẹ́ bí olórí ogun olúwa ni mo wá nísinsìnyí nígbà náà ni joshua sì wúlẹ̀ ní iwájú rẹ̀ ní ìbẹ̀rù ó sì bí léèrè kí ni olúwa ní sọ fún ìránṣẹ́ rẹ̀ olórí ogun olúwa sì dá lóhùn pé bọ́ sálúbàtà rẹ kúrò ní ẹsẹ̀ rẹ nítorí pé ibi tí ìwọ dúró sí yìí ilẹ̀ mímọ́ ni joshua sì ṣe bẹ́ẹ̀ orí kẹfà wàyí o àti á Jẹ́ríkò mọ́lé gágá nítorí àwọn ọmọ ìsírẹ́lì ẹnikẹ́ni kò jáde ẹnikẹ́ni kò sì wọlé nígbà náà ni olúwa wí fún joshua pé wò ó mo ti fi jẹ́ríkò lé ọ lọ́wọ́ pẹ̀lú ọba rẹ̀ àti àwọn jagunjagun rẹ̀ ẹ wọ́de ogun yí ìlú náà ká lẹ́ẹ̀kan pẹ̀lú gbogbo àwọn jagunjagun ẹ ṣe èyí fún ọjọ́ mẹ́fà jẹ́ kí àwọn àlùfáà méje gbé fèrè ìwo àgbò ní iwájú àpótí ẹ̀rí ní ọjọ́ keje Ẹ wọ́de ogun yí ìlú náà ká ní ìgbà méje pẹ̀lú àwọn àlùfáà tí ń fọn fèrè. Nígbà tí ẹ bá gbọ́ ohùn fèrè náà, kí àwọn ènìyàn ó yè ní igbe ńlá. Nígbà náà ni odi ìlú náà yóò sì wó lulẹ̀. Àwọn ènìyàn yóò sì lọ sí òkè, olúkúlùkù yóò sì wọ inú rẹ̀ lọ tààrà. Bẹ́ẹ̀ ni Joṣua ọmọ Núnì pe àwọn àlùfáà, ó sì wí fún wọn pé, “Ẹ àpótí ẹ̀rí Olúwa náà kí àwọn àlùfáà méje tí ó ru fèrè ìwó wà ní iwájú rẹ̀ ó sì pàṣẹ fún àwọn ènìyàn náà pé ẹ lọ kí ẹ sì yí ìlú náà ká pẹ̀lú àwọn olùṣọ́ tí ó há mọ́ra kọjá ní iwájú àpótí ẹ̀rí olúwa nígbà tí joshua ti bá àwọn ènìyàn sọ̀rọ̀ tán àwọn àlùfáà méje tí wọ́n gbé fèrè méje ní iwájú olúwa kọjá sí iwájú wọ́n sì fọn fèrè wọn àpótí ẹ̀rí olúwa sì tẹ̀lé wọn àwọn olùṣọ́ tí wàá mọ́ra sì lọ níwájú àwọn àlùfáà tí ń fọn fèrè olùṣọ́ ẹ̀yìn sì tẹ̀lé àpótí ẹ̀rí náà ní gbogbo àsìkò yìí fèrè sì ń dún ṣùgbọ́n Joshua ti pàṣẹ fún àwọn ènìyàn pé ẹ kò gbọ́dọ̀ kígbe ogun ẹ kò gbọ́dọ̀ gbé ohùn yín sókè ẹ má ṣe sọ ọ̀rọ̀ kan títí ọjọ́ tí èmi yóò sọ fún yín pé kí ẹ hó nígbà náà ni ẹ̀yin yóò sì hó Bẹ́ẹ̀ ni ó mú kí àpótí ẹ̀rí Olúwa yí ìlú náà ká ó sì yí i ká Nígbà náà ni àwọn ènìyàn náà padà sí ibùdó, wọ́n sì gbé ibẹ̀ fún alẹ́ náà. Joṣua sì dìde ní kùtùkùtù òwúrọ̀ ọjọ́ kejì, àwọn àlùfáà sì gbé àpótí ẹ̀rí Olúwa. Àwọn àlùfáà méje tí ó gbé ìpè ìwo àgbò méje ń lọ níwájú àpótí ẹ̀rí Olúwa, wọ́n sì ń fọn àwọn ìpè àwọn tí ó há mọ́ra ogun ń lọ níwájú wọn àwọn ọmọ tó wà lẹ́yìn sì ń tọ àpótí ẹ̀rí olúwa lẹ́yìn àwọn àlùfáà sì ń fọn ìpè bí wọ́n ti ń lọ ní ọjọ́ kejì wọ́n yí ìlú náà ká lẹ́ẹ̀kan wọ́n sì padà sí ibùdó wọ́n sì ṣe èyí fún ọjọ́ mẹ́fà. ọlọ́run ni olórí ogun wa joshua foríbalẹ̀ fún olórí ogun ọlọ́run èyí fi hàn pé joshua fi ọ̀wọ̀ àti ọlá fún ọlọ́run gẹ́gẹ́ bíi bàbá ogun fún israẹli bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ìwà àti ìṣe wa gbọ́dọ̀ máa fi ọlá àti ọ̀wọ̀ fún ọlọ́run gẹ́gẹ́ bíi olórí ogun wa ní orí ìkẹfà ẹsẹ̀ kejì ọlọ́run sọ fún joshua pé òun ti fi jẹ́ríkò fún un ṣáájú kí wọ́n tó dojúkọ ìlú náà bẹ́ẹ̀ náà ni kristi ti ṣẹ́gun sátánì fún àwọn kristẹni ogun tí a ti ṣe ní kristẹni ń jà àwọn ìlànà tí ọlọ́run fún àwọn ọmọ ísírẹ́lì jẹ́ kí a mọ̀ pé ọlọ́run ni yóò jagun náà fún wọn ọ̀nà tí ọlọ́run yóò gbà ogun náà yóò mú ẹ̀rù bá àwọn ará jẹ́ríkò ọ̀nà tí ọlọ́run gbà ogun jẹ́ ìdánwò ìgbàgbọ́ àwọn ọmọ ísírẹ́lì nínú ọlọ́run gbẹ́kẹ̀ rẹ lé Ọlọ́run yìí tí ó lè fi ọ̀nà àrà ja ogun ayé rẹ. Àdúrà Olúwa ràn mí lọ́wọ́ láti ja ogun ayé mi pẹ̀lú ìgbàgbọ́ nínú rẹ. Àmín.